àìrò tó wá pọ̀ fún mi ibi iṣẹ́ ni dúkìá ni gbogbo tí mo ń kọ́ ẹ̀rọ tó bá ni àwọn àbá àwọn ẹnìkan gbọdọ̀ kó bá wa àti kájí pápá ní kùrán nìkan láàrin ogójì ọjọ́. nínú àwọn iṣẹ́ olóore tí wọ́n rọ̀ wá ká àwọn ìṣòro ní oṣù Ramadan yìí òun náà ní sọ́ra kọ́ kápọ̀lọpọ̀lọpọ̀ sàárà àtijọ́ ìyàwó àìsàn ọ̀gbìn ọgbọ́n àìsàn ẹ̀mọ̀ afdal ma yakunu fi Ramadan àmọ́ ní Ramadan o ànábì àtúmọ̀ ọ̀lọ́pọ̀lọpọ̀ ìtọ́rẹ púpọ̀ nínú àwọn iṣẹ́ yìí òun náà ni àlẹ́ àtìká mẹ́wàá gbẹ̀yìn wọ́n fẹ́ ká kóra tó ní mọ́sálásí nínú rẹ̀ náà ni sílàtò arham káàdì pé àwọn wo àwọn ẹbí wa pọ̀ ẹni tó dẹ́gbẹ́ ká lọ bẹ́ẹ̀ wò ni ẹni dágbé nǹkan ránṣẹ́ sí ni ẹni dágbé lórí aago ni káàdì pé àwọn iṣẹ́ wọ̀nyí à ń sọ sí ká àwọn lóṣù Ramadan nínú rẹ̀ náà ni tafsir sọ ìní máa ṣí àwọn aláwẹ̀ lẹ́nu nínú àwọn tí àlẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó ti wọ́n lọ jókòó rẹ̀ ẹgbẹ́ pé àbá kéke láti gbà nígbà wájú ọlọ́wọ́ bá rẹ̀ jọ́lá. nínú rẹ̀ náà ni kẹ́tọ́rọ́tù àdìgá ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ àdìgá àdìgbé eléyìí kò yẹ nìkankanlẹ̀ ní onírun kò yọ wálẹ̀ níbi àdìgá kò wá ń bi iṣẹ́ kò yọ wálẹ̀ níbi àdìgá ní òlé ká Kùránì mo gbìyànjú àmọ́ náà wọ́n sì ìṣẹ́ lọ́rùn fún mi kò níbi àdìgá. àwárí lónìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń gbìyànjú àti kọ́ ilé báńtàbáńtà ní ọdún tẹ́lẹ̀ tọ́lọ bá dẹ̀ ṣe rọrùn fún ẹ àmọ́ àgbìyànjú pé báwo láti kọ́ ilé yìí kò lè di wíwó yorùbá náà sì mọ̀ wọ́n pé àgbàrá òjò lóhun wọlé ni gbà fún ẹni ẹni ègbé ó ọ̀tá bàbá wa ó ọ̀tá wa ọba àlejò ọlá tí ó ti kì wá nílọ̀ ó dẹ̀ wa lára níbi aburú ṣìbọ́ọ̀lù yìí fi lọ gbọ́dì wá gbogbo ọ̀rẹ̀ náà gbà láti rí ọrọ̀ ọlọ́wọ́ bá ó ti lọ gbọ́dì wá níbi ìjọsìn wa rẹ̀ gbogbo bí ó ti bá sẹ́yà wa jẹ́ omi ọmọ sáré ẹ wá wo bá ti ń gbìyànjú ní oṣù rọmọdọ́ọ̀nù bá ti wá ń gbìyànjú tó lòun náà ń sáré bí ó ti bá sẹ́yà wa jẹ́ kí wọ́n làwọn iṣẹ́ tá a gbúdọ̀ mójútó nínú tí máa ń bá sẹ́yà já jẹ́ níwájú ọlọ́wọ́ bá lè jẹ́ ọlá kí ilé ń jẹ́ pé èyí ò gbogbo ooru yóò fi dín àmọ́ nígbà tó bá déwájú ọlọ́wọ́ bá yẹ̀dí lu àdá àìmọ̀tú rọ̀ yóò ní mo ti lọ láfẹ́. nínú tó tóbi jù bẹ̀ ó sì jẹ́ pé àwa olùgbàwẹ̀ á kó sínú rẹ̀ òun náà ni alghiba alghiba tó alghiba wa ma adrakum alghiba ìmọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn. nínú àwọn tó wá tó fi قل يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ọlọ́run ní ẹ̀sìn bí àbádídá o. torí pé ọ̀pọ̀ àbátẹ́rí yẹn ìmọ̀ dábàá òun ni ó ṣe mo kẹ́fí sí ismun ọlọ́run ní ẹ̀jẹ̀ tó tóbi ní ìṣẹ̀lẹ̀ yìí rẹ̀ o. wàlá tẹ̀jẹ̀ sàtù ọlọ́run bá ń fi wàhálà láwọn ìgbìmọ̀ àbáṣẹ́ ìdájẹ́ rẹ̀ o wàlá tẹ̀jẹ̀ sàtù ọlọ́run ní ká mọ́tò pínpín definitely òun ló máa jẹ́ pẹ̀lú àwọn sáyẹ̀nsì tarí yìí wàlẹ́ ayé kẹta bá ẹ̀dùnkùn bá àbọ̀ ọlọ́wọ́ bá ní ẹ má ṣe má ṣe rí nípa ara yín àwọn sàhábà rọ́bì ọmọ wa ni wọ́n fi òṣìṣẹ́ ọlọ́wọ́ bá lé lèdè mọ́tò sí ìbà kí ni táwọn fẹ́ ní rí bàjẹ́ anábì ní zikiru ka àkọ́ kàbí máa yẹ tura nǹkan máa yá rẹ nǹkan yóò ní tòun mọ́ tí ó bì nínú tí ó bà nínú jẹ́ kó wá máa sọ́ lẹ́yìn rẹ̀. àwọn yorùbá tiẹ̀ bàjẹ́ àtọwà sọ pé awíkaka lójú ọlọ́rọ̀ ọlọ́rọ̀ bá gbọ́ kí ni ó sọ lẹ́yìn ara ìwé tí máa mú ìlọsínú lẹ́nu. ìsìláàmù kọ́ láti mójútó ọ̀rọ̀ ara rẹ fún ẹnkúnṣẹ́kùn wa àhílẹ́kùn náà rọ̀ báwo ló ṣe là àtiwọ́ àtàwọn mọ̀lẹ́bí rẹ kúrò níbi iná eléyìí ni tó yẹ kó tóbi jù lọ́rọ̀ wa ọmọ bá kọ́ sí wa nílọ kúrò níbi rí nínú àwọn ọmọ ìyá bíbà òun náà ní ànàmímà nínú Ramadan ẹ má jẹ́ àpò gbogbo ẹ má jẹ́ àpawọ́ ẹ̀ka kúrò àwòrán kí wọ́n máa sọ àwọn èèyàn kí wọ́n máa wọn kí wọ́n máa fún wa wọ́n dẹ̀ wa pé nínú tí bá iṣẹ́ ẹ̀dá jẹ́ àwọn alámú àwọn àwọn àwọn alámú létí rẹ sallallahu alaihi wa sallam àwọn sàhábà lẹgbẹ wọn sọlá àfọhábà àwọn sàhábà radiyallahu anhum àwọn tí wọn ti àgùn ẹsùn pẹ̀lú dúkìá pẹ̀lú ẹ̀mí tẹtọwọ ti dàkọ sàhábà lẹtọrọ bọ ànihùn àmọ́ sọ pé radiyallahu anhum a lè rí ní àwọn tá a lájẹjọ ọmọ ẹ̀yà.

wọ́n ti kó ọ láwọn lọ o ò lè kírun kó fi bá wọn o ò lè gbàwẹ̀ kó fi bá wọn o lè yọ sàká kó fi bá wọn o lè jẹ fọlápọ̀ kò sí kan lè ṣe tí ó bá wọn kí ló dé wọ́n ti lò tuntun àwọn ṣe wọ́n rà wọn mọ̀ ọlọ́ba tó ní ká sọ ó dá àkókò àlọ́ àwọn ẹ̀rọ ká sọ ọ́rẹ́ wala hawla wala quwwata òbíṣẹ́ sọ fáwọn pé àtẹ̀dúró náà wọn ni mùsùlùmí ẹ̀yin sàhábà mi ẹ̀yin ọ̀rẹ́ mi ǹjẹ́ ẹ̀mẹ́ni tó kúta tó tóbi jù láyé wala tí ò lówó tí ò ní ó sì gbọ́kẹ̀ lọ́lọ́wọ́ ọba tó sì náà bó ṣe ó ní alimusulisu àlẹ́ mi rárá o alimusulisu lónítọ̀hún tó ti ọlọ́wọ́ ọba awẹ́ rẹ̀ wọ́n ṣá náà wáta irun rẹ̀ ó pé ó kọ́ da ó fi ìnáwó ápìlù kún ó tún gba àwẹ̀ àṣegbọ́ rẹ̀ òun ni ẹ̀mọ́ níbi òun ni gbogbo ó sì gbìyànjú àti wọlé láwọn ẹlẹ́kùn yìí àmọ́ kí ló fà á tó ti jẹ́ mọ́tìlì àdájọ́ ní ọ̀dùn ṣáàtà màhàdà ó ti bú eléyìí ajẹ́sẹ̀ mùsùlùmí yìí ewu àlọ́ ó ti kí ni ó ti bú eléyìí ìbáàbò ní mùsùlùmí kò sùn pàtàkì àlọ́ òkú ọmọ ìyá tó jẹ́ mùsùlùmí tí bá ṣe tí ò da ẹ̀já kì í lọ tá a bá sọ mu tí ò bá gbọ́ ẹ̀já bẹ lọ́wọ́ bá fún un ó mú dúró kó kún ṣe kó ṣàánú àwa náà àmọ́ àwa ń bú ebú àwa ń takò ọ̀rọ̀ síra ẹni ismidin lórúkọ ẹ̀sìn ilé yóò takò ọ̀là lẹ́gbọ̀n ọ̀rọ̀ sọ̀rọ̀ mọ́ wa. ọbí ṣàtàmì hàdà ànábì ló ti bú eléyìí wà bọ́rọ̀ bá ó ti lé eléyìí lọ́nà tí ò tọ́ wà á ṣàdàmì ó ti jẹ́ owó eléyìí lọ́nà tí ò tọ́ àsìkò yìí ìdílé sọ̀rọ̀ mọ́ọ̀lì àti àwọn ọmọ ìyá wa wọ́n tẹ̀ kìíní gbogbo ńtọ́ léwu kọ́mọ ẹ̀tẹ̀ ọlọ́run bá dùn ọ̀hún ẹni bá fi nǹkan kalẹ̀ ẹ̀lẹ̀ alẹ́ bá mọ̀tàmọ́ ló lọ́jọ́ ìṣòro bá wà. ìbéyẹ̀ bá torí ọlọ́run fi nǹkan kalẹ̀ ọlọ́run ọba òkun ni tó lóore ju ó ti kalẹ̀ lọ. ìdí ni láti gbọdọ̀ mọ́ ẹ̀ka ìtàn àwọn sàhábà aláwọ̀ tó lówó nù wọn Abdurrahman bin Awf rọ́bì ọmọ wàhálì nínú àwọn tí nígbà tí yíyíra dé pé ẹ kú òní mẹ́ka ẹ máa lọ sí Mẹdínà bí kẹ́tẹ́ rọ́lọ́wọ́ bá sìn Abdulrahman náà fẹ́ jáde àwọn ọkùnrin tí wọ́n sọ fún pé kí ló fẹ́ ṣe dúkìá tó àárín wa ló ti kó ẹ wò bí ó kó kóńbí mọ ẹnẹ fún Muhammad láyé nínú kó ojú kò ti dúkìá rẹ mọ ẹsẹ̀ rẹ àníọ́lá dúró ní mẹ́ka láàrin wa mọ ẹ̀ná owó rẹ lọ sí empty handed fàhásàrù ìmọ̀ràn àwọn tá a fẹ́ ká jọ rèé o ọba tó ṣe fún Abdulrahman bin ọ lè wọn náà tó bá nígbàgbọ́ tó dẹ̀ torí ọlọ́run tó fi kalẹ̀ tó ṣe ń tí ò dá tó sílẹ̀ fún ọlọ́run bá ní kí ọlá fún ìgbàgbọ́ ó wá fún òun mẹ́ta lẹ́ni tí ó ní kẹ̀kẹ́ ẹni tó ti ní rí. kódà ní Islam nínú bàbá rẹ̀ ti ti ní

owó èlé mi ò ní dásí mọ́ mi ò ní tẹ́kẹ́ mọ́ mi ò ní ṣe tájú mi ò ní gbá mọ́ ọlọ́run bá ní kí ọlá tó ṣe bẹ́ẹ̀ fáwọn àni ìdájú ó ṣe kẹ́kọ̀ọ́ kúrò níbi tó wà agbára ò dínkù kò dẹ̀ gbàgbé kẹ́kẹ́ ṣe bẹ́ẹ̀ fẹ́mi àti nínú tí máa ẹ̀dá jẹ́ nínú oṣù yìí àbí yóò ṣe ìyàwó kìyà wọn ti hàkà náà ìjọ ìyàwó mọ yóò kó dáadáa wá báyìí bántabántá ka àmìtáàlì jìbáàlì wọn dàbí òkè níbi tí ó tóbi tó ọ̀yẹ́ ti dùn ìsánáhù wọn ti àfúnáhà lórí pé ahọ́n rẹ̀ ó ti ti ṣe gbogbo dáadáa ọ̀hún rẹ̀. láti fi túwà àdìsá nígbà Muhammad sallallahu alaihi wasallam anábìrin tó yẹ kó ti lu eléyìí ó ti bú eléyìí ó ti jẹ owó eléyìí lọ́nà tí ò tọ́ gbogbo ìyàwó náà gbogbo àwọn tó kú àwọn ìgbàanù ládàá rẹ̀ gbogbo òun rẹ̀ wọ́n kó tí òun rẹ̀ bá tẹ́ wọ́n bọ́ sínú àwẹ̀ wọ́n bẹ sínú kọ́lákọ̀ wọ́n sì mọ̀ jẹ gbogbo dáadáa rẹ̀ ní tí wọ́n fi ní pé gbogbo àwọn tó sọ̀rọ̀ wọn tí ò dáa gbogbo wọn náà dáadáa fún fẹ́. káláwọ̀ tó bá sì kù ó ṣe àìdá fún náà sì dáadáa rẹ̀ ti tẹ́ ó wà máa múnú àìdá rẹ̀ ó wà máa rúlé. ọ̀hún yàtọ̀ bí wọ́n ń sọ̀rọ̀ náà ó ti inú yóò sì máa dùn pé òun ti dáadáa láyé yóò máa retí ẹ̀san wájú ọlọ́run àlọ́ tó ṣe ó ti lọ nítorí kí ni o nítorí nítorí aburú ara so baptizing silently transfer the buddhist to others all your qiyam all your qiyam your sadaqah the whole day of fasting can be lost through a few careless words. mélòó mélòó lọ́rọ̀ nínú ọ̀sán tí ò ní bìkítà tí ò ní náírà rẹ̀ ó dẹ̀ ti bá tẹ̀yẹ̀ níwájú ọlọ́wọ́ bá àti kí mùsùlùmí ó ronú kó tó sọ̀rọ̀. ẹlẹ́ẹ̀kejì ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú ká gbọdọ̀ sọ́ra fún òun náà ni ìtìláàkù lìsáàni fún kùsùmáàtì wà jìdáàlì ìmọ̀ àpọ̀ lọ́pọ̀lọpọ̀ díyàn tó o kẹ́kẹ́ díyàn ní rọmọdọ́ọ̀nù wọ́n tó wá ní ọkọ̀ máa díyàn látàárẹ̀ má díyàn ní rọmọdọ́ọ̀nù òtún sí ìrìnsọ̀ fún rọmọdọ́ọ̀nù ìmọ̀ ẹ̀dà ìmọ̀ gbogbo àwọn eléyìí sí kalẹ̀ ẹlẹ̀ fún rọmọdọ́ọ̀nù anábẹ́ Muhammad sallallahu alaihi wasallam ìṣe ọlọ́run tá a bẹ ọlọ́run ọba tá a tẹ̀lé wọlé ọ̀la anábì ní ana za'imun ìbẹ́yìí ti rọ́bà fi janna èmi o tó garanti ilé kan lọ́wọ́ fi janna fún ta ni limantawa ka nìrọ́ à wà nǹkan muhiqqan ẹni tó jẹ́ pé òun ló jàre o ó sì láwọn àwíjàre lóòótọ́ ó wá fi ilẹ̀ pé a ní mi ò jiyàn a ní mi ò jà ní sọ ìbò aláwẹ̀ lè ní òfin tẹ̀lé alẹ́ wa Muhammad sọ̀rọ̀ mọ́ wa sọ̀rọ̀ alẹ́ bí irú irú ẹni yìí yóò mọ ẹgbà ilé náà jẹ́mẹ̀ yóò mọ ẹgbà ilé náà jẹ́mẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òun náà ni itlaqul basar wa shahawat al-khafiyya á ti pẹ́ kíkà lọ ayédè lónìí ní jọ́hún ó dà ọgbọ̀n láwọn ará tí wọ́n bá ti ń bọ̀ báyìí ó dẹ̀ ní sí ìṣe mùsùlùmí ó mọ̀ pé oṣù rọ̀mọ̀dọ́dù láwàá kódà àwọn olóúnjẹ àwọn olóúnjẹ wọ́n ti ilé oúnjẹ pa ilé ọtí wọ́n ti pa ilé akẹ́wọ́ wọ́n ti pa àwọn oníwọ̀kuwọ̀ ó kóra dúró fún oṣù rọ̀mọ̀tọ́ọ̀lù sílé yóò nílẹ̀ mọ́ fún àtẹ̀wọ́n ti sáà lára lápẹẹrẹ pé gbẹ̀ǹdé ti fún mẹ́ tí ó ti wá tó fún mi pé ibi ká láyé dé náà rẹ̀ náà ọkùnrin ọmọ rẹ̀ ojú rẹ̀ lẹ̀ mùsùlùmí ò gbọdọ̀ máa ran ojú káàkiri ìpàdé ti pọ̀ àmọ́ mùsùlùmí gbọdọ̀ ṣogún ẹ̀ anábà Muhammad sallallahu alaihi wasallam anábì ní khairul quruni qarni àwọn tí kì í dàbí nígbà mí o bẹ́ẹ̀ náà ní túmọ̀ pé àwọn tí kì í láburú jù làwọn tó bá jìnà sí ìgbà ara burú gbà tá à ń lò lọ òun náà kò sí bẹ́ẹ̀ ti jáde àfẹ́yìn tí ò bá ní kótó lé rẹ̀ mùsùlùmí gbọdọ̀ wá já ẹ̀yìn rẹ̀ lókun àṣẹ mùsùlùmí gbọ́dọ̀ já ẹ̀mí rẹ̀ lógún àhásìbẹ̀ náà àyùkúrọ̀kù àyẹ̀kúrù àmàlẹ́wọ̀n lájìdẹ̀lú táàfin tákàmà kírímù pé mùsùlùmí ni wá múmìnì ni wá ọlọ́run á ti wá lẹ́kọ̀ọ́ ní dáwà wò lára àdánwò tó wà lásìkò yìí náà sí àwọn tí wọ́n wọ ìwọ̀kuwọ̀ káàkiri àti ká ojú wa. anábì Muhammad sallallahu alaihi anábì ni man lam yada qawla ẹni tí ò bá fi ọ̀rọ̀ ọ̀rọ̀ kalẹ̀ ẹlẹ̀ kó yẹ parọ́ nínú oṣù rọ̀mọ́dọ́n kó yẹ jẹ́bi èké àlẹ́ yìí sani láàyè ayájẹ́tò ti àyájá àtọ̀ àmọ̀ wọ̀jọ̀rọ̀ ọ̀bà omi rẹ̀ tí ò mu oúnjẹ rẹ̀ tí ò jẹ ọlọ́wọ́ bá wọ̀nyí kó kátà sáré wọn sọ̀rọ̀ o. nínú ẹlẹ́ẹ̀kẹrin náà wọn aburú kí máa bàtẹ́ ẹ̀dájẹ́ nínú oṣù rọ̀mọ́dọ́n òun náà ni àrùyá òkọ́fíì yá ni

èmi ló kù pọ̀ sí ni ó jù. ara tí àwọn ọmọ tó gbúdọ̀ bá fún mi àdìyà bákan náà wà gbúdọ̀ tó rí pé ìyá àwùkọ mọ́tò wa ti jẹ́ olóore náà mọ́ ọbẹ̀ ọbẹ̀ kọ rẹ ẹ̀rú ń bà ọ́ kí ṣe ní ọmọ pa àníyàn rẹ jẹ́ ọwá náà ní kọ rẹ mọ́ ṣírùkù tó ara jẹ́ ó dẹ̀ tó gbúdọ̀ má ṣe ń torí ẹlòmíì tó bá ṣe ó ṣe ń torí ọlọ́run tó bá ní ṣe mọ́ ó ní ṣe mọ́ torí ọlọ́run káàdì wọn tàn án. mo fẹ́ mo fẹ́ kí ìyàwó ọdún jẹ́ mi tó mi ò ní ṣe gbẹ́yẹ̀ mọ́ ṣírùkù mi. láti àlùjá náà tá a fẹ́ wọ̀ jíjẹ́ a ti kẹ́tọ̀ọ́ àwọn àmọ́ ọ̀bẹ ọlọ́wọ́ bá ọlá ṣàánú fún Sufyan Sawri nínú àwọn nínú àwọn àbá ẹni ìsáájú wọ́n ní máa aláàdìsù shay'an ashadda alayya min nafmin niyyati wọ́n láwọn ògbógun sí kankan lọ́jọ́ ayé àwọn nínú àwọn ẹni rere ni wọ́n tó tó àníyàn àwọn. Mùsùlùmí lábùdá à ń tún ọ́ ìbàdí yàtàkàjá ìmọ̀ kó o tó ṣiṣẹ́ ó bẹ àníyàn rẹ wò. Àníyàn yẹn lè dá níbẹ̀rẹ̀ tó dẹ́ pé àtìná àlàámà nígbà tí ń ṣiṣẹ́ yẹn lọ àníyàn lè padà ó lè padà wà polúkẹ́ àti ka àdìbò arákùnrin kan ní àwọn tó sáájú wa ní tó ti ọlọ́wà bí yé wa sọ́kọ̀ bọ́ọ̀rọ̀ àríwọ̀ sẹ́fẹ̀ arákùnrin tó wà ti dènà tí wọ́n jọ wọ̀wọ́ tí wọ́n jà arákùnrin yìí ó lọ síbi wọn ó sì wo ó dẹ̀ ìtọ́nù mẹ́lẹ̀ kí ló fà á àníyàn tó fi ńgbà yìí ó ṣe kí ni o ó dúró

ẹni tó lọ́wọ́ bá dídí ìwà sí ẹ̀sà pé kì í wọ Ibrahim kọ́ ilé fún wa àti ìwà àtọ́mọ rẹ nínú wá ń bẹ ọlọ́run pé ìgbà nínú ẹni tó tó lọ́wọ́ bá mọ̀ nìyẹn. tá a bá ti ń tán a tún mọ̀ bẹ́ẹ̀ pé dákun gbà nípa dà fún wa bá tẹ́ ẹ̀dá jẹ́ dákun mọ́jọ ráyè wa. ún bẹ́ẹ̀ òun náà ni oṣù títírí sọ̀tọ̀ Ramadan àbẹ̀wò àrọ̀ wa gbogbo ẹni tó bá ní kọ́nù kọ́hàn láàrin òun àti ìyàwó rẹ̀ láàrin òun àtọkọ rẹ̀ ẹ dàgbà ẹja fún ṣe láàrin òun àtàwọn ọmọ ẹ̀yà rẹ̀ pé mi ò ní dá sí mọ́ni kódà tó bá sálámọ̀ sí mi mi ò ní dáhùn kódà kí bàbá mi ó kọ́lẹ̀ láti sánmọ̀ mi ò ní gbọ́ mi ò ní gbà ní dákò gbọ́ nítorí tọ́lọ́ dákò gbà nítorí in the spirit of Ramadan nítorí ọlá Ramadan ọ̀fẹ́ kárẹ̀ rẹ ọlọ́wọ́ bá ó jẹ ló ń tẹ̀ ẹ̀jẹ̀ á fún gbogbo àwọ̀ ṣe àwọn òbí wa ẹ̀jẹ̀ á ti dáadáa fún wọn alẹ́bùrọ̀ Muhammad sallallahu alaihi wa sallam nígbà ka òbíṣẹ́ ọlọ́wọ́ bá gbomi ń bàrí ó gbé sí alákọ̀ọ́kọ́ alẹ́bí ní àmín ó gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì alẹ́bí tún ní àmín ó gbé ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹta alẹ́bí tún ní àmín sallallahu alaihi wa sallam àwọn sọ̀hábà ń kò jẹ́ pé they always use every opportunity then ẹ̀sùn ẹ̀rù reward gbogbo táǹkì ọba nígbà wọ́n fi ń kẹ́kọ̀ọ́ ni wọ́n fi ń gbàládà ni òjijì ọlọ́run lẹ́ẹ̀kan tẹwà lórí mímbà ni ẹsẹ̀ áánú lẹ́ẹ̀mẹ́ta tẹwà lẹ́kọ̀ọ́ anábì níbẹ̀ ni àtàní áàtì mi rọ́bì ìbúyí ìsinmi wa bá mi lọ́sọ̀rọ̀ ọlọ́run ọba mi ló wá bá wá bá mi ìwà ń sẹ àwọn ìpín ńlá ńlá kan títí wá ń sẹ òun náà ló ní mọ́ sàmí òdì sàmí rílù ní gbogbo ẹni tí rọmọdọ́nù bá báláyé tí ò wá rí yọnu ọlọ́wọ́ bá ní oṣù rọmọdọ́nù náà ó bọ́ dàkúnù rọmọdọ́nù bí yọnu wọn bí ìbòrí ìlú ni kò lè rí yọnu ọlọ́wọ́ bá náà alẹ́ ti ní àná yẹn fún ẹ pé rọmọdọ́nù oṣù kí ni o oṣù yọnu ọlọ́wọ́ bó mọ̀ fa ìwé mẹ́yà kó lọ́dọ̀ àwọn èèyàn wọ́n mọ̀ bọ́ okùn náà kó lọ́dọ̀ àwọn èèyàn pẹ̀lú àwọn iṣẹ́ lọ́wọ́ tó pọ̀ rẹpẹtẹ yìí

arákùnrin kan ó páyà wọn lọ báyà Abdullahi bin Abbas rọ́ọ̀dù ọmọ wa ni mo ti wà lọ sọ́ọ̀dù àti ìyàwó. òun ti pààyẹ kí ni kàfàrà tó wọ́n ṣe báyìí Ibn Abbas ní sọ níyà níyà ìyá rẹ̀ ń lò wá lọ́mọ ìyá lọ́mọ ìyá tó kùkù láyè ń lọ sí dáadáa sí i. ẹ̀yà gbìyànjú tá a bá ti ń ṣe ẹ̀jẹ̀ ká tó fi kún un ká fi dáadáa sáwọn òbí wa ká rokùn ẹbí pọ̀ ká tún mọ̀lẹ́bí wa ṣe pẹ̀lú pè pẹ̀lú ẹ̀bùn pẹ̀lú àbẹ̀wò. ẹlẹ́ẹ̀kẹfà al'amnu min láàyè wọn òru ní sọ́ọ̀à fọ́kàn yẹn ó balẹ̀ níbi ìbínú ọlọ́run ṣe dáadáa sí ní ẹ̀sìn kó wá máa gbòòrò sí àwa lẹ́ni rèé àwọn làwọn àlójú wọn ní hajj àwọn ni ahlu sunna àwọn ni ahlu tariqa gbogbo tó wù kó o lè jẹ́ ìṣẹ̀lá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam òbíṣẹ́ ọlọ́wọ́ bá kò yé wá ìṣọ́ ọlọ́wọ́ bá Allahumma ya muqallibal qulub thabbit èyí tó ti yọ́nú sí ẹsẹ̀ rẹ̀ tó ṣáájú èyí tó náà wà láyà mọ́nù mọ́kẹ́rọ̀ lọ́kàn wọn ó falẹ̀ lórí mẹ́kúrú ọlọ́wọ́ ọba ẹni tí ń kírun kò kírun mọ́ ó kéré ní oṣù ọlọ́run ìṣe ń dáwẹ̀ kò gbá ọba á ti kà á nínú ìtàn tó fẹsẹ̀ múlẹ̀ àbí ọlọ́wọ́ ọba ni kó tún الحمد لله الحمد لله رب العالمين عباد الله إن أخطر ما في رمضان ليس قلة العمل بل تآكل العمل دون أن تشعر كم من قائم هدم قيامه بلسانه وكم من صائم أفطر قيامه بعينه وكم من متصدق أضاع أجره بريائه قال الله تعالى ولا تكونوا كالتي نقضت غسلا ولا تكونوا كالتي نقضت غسلها أن من بعد قوة أنكاثا adúpẹ́ fún ọlọ́wọ́ bá ọba tó ti wá ní mùsùlùmí abẹ́ kódàkùn kó fi wá lójú ọ̀nà tó má ojú ọ̀nà dátọ̀ láti pàdé Ànábì Muhammad sallallahu alaihi wasallam nye rúsí ọlọ́wọ́ bá ẹ̀rí nínú aburú tó tóbi jù lóòótọ́ rọ̀mọ̀dọ́nù yìí kì í ṣe ká mọ̀ ṣiṣẹ́ olóore ṣe púpọ̀ kì í ṣe kéwọ́n wò pé mélòó òun ti ṣe kùránì mélòó òun ti parí òun ti fún lóúnjẹ ṣe ọ̀pọ̀ rẹ òun kọ́ ni àdánwò ní oṣù àdánwò ni náà kí yóò sì lọ́mọ̀ mélòó mélòó nínú ẹni tí ń o lóru bẹ́ẹ̀ ti gbogbo ìdílé rẹ̀ ó ti wó pẹ̀lú ahọ́n rẹ̀ mélòó nínú ẹni tí ń fọ̀sán tó pé aburú ojú ẹ̀ ó ti fi gbà á lọ mélòó nínú ẹni tí ń fi ṣe sọ́dọ̀kọ̀ tó gbogbo tó yẹ kó gbà ń ti ti kó lọ nínú àwọn tá a mójútó láti fi sọ àwọn iṣẹ́ olóore muhasaba yawmiya ìyẹn gbọ́dọ̀ ní time every blessed day tó há sí bu fi hà lẹ́pẹ̀tẹ̀ àkókò tó máa yẹ iṣẹ́ ara rẹ wò lónìí tí mo jí tí mo fẹ́ sùn yìí àwọn iṣẹ́ olóore tí mo ṣe àwọn èyí tó kù díẹ̀ káàtó àwọn àníyàn mi mùsùlùmí gbọ́dọ̀ wọ́n ṣe check and balance fúnra rẹ̀ every blessed day há sí bu àǹfọ̀sẹ́kùn ọ̀bùnà àǹtọ̀hàṣẹ́bù. ẹlẹ́kẹ̀jì mùsùlùmí gbọ́dọ̀ kéré lẹ́ni tí ó mọ ìjókòó tá àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí ò dáa. إذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره àwọn olólùfẹ́ wa ni wọ́n alájọṣe wa ni wọ́n wọ́n ń sọ̀rọ̀ tí ò dáa àsìkò tí wọ́n ń sọ̀rọ̀ tí ò dáa yẹn láàfin wọ́n lẹ̀ láwọn ò ní ẹ torí pé kò bá mi ṣe súnà torí pé kò bá mi ha Qur'an torí pé kò bá mi wá sí mọ́sálásí àjọmọ́ ẹ̀sìn náà ni tó ń lò sí wọn mọ́sálásí. àmọ́ àkókò tí ń sọ tí ò da ìbàjẹ́hùn láfíríkà sílẹ̀. a sì ń lè ṣe nínú àwọn nta gbọdọ̀ mójútó ká fi ṣe jack and mara tó ṣe wá ní pé ká pọ̀ lọ́pọ̀lọpọ̀ àgáàr especially fi ṣe ní máa wá ọlọ́wọ́n bá ọlá. bákan náà máa fọ ọkàn rẹ̀ jíjẹ́ ń ara rẹ̀ náà yóò máa fọ bákan náà ká máa fi ọlọ́wọ́ bá àlejò ọlá ohun wa dúró ó sì gba ògbólé ìwé ìbáàdà fún wa allahumma ya hayyu ya qayyum ya dal jalali wal ikram allahumma taqabbal siyamana wa qiyamana wa ruku'ana wa sujudana اللهم لا تجعلنا ممن يصوم ولا يؤجر ولا ممن يقوم ولا يغفر له في الامس القريب وفي لي قريب ní àná tí ó ti fẹ́ lọ́dún àwọn ọkùnrin wa ọlọ́run kó jáde láyé àjọ ń pílánì pé lẹ́yìn rọ̀mọ̀dọ́ mi ń dáṣe ní àwọn tó tóbi ọlọ́wọ́ bá ibi tá ṣe dé báyìí ní yìí yóò fi dédé àti yín náà yóò ní fún wa ní kìlọ̀ ẹni tó kú ọlọ́run dákun bá ní ṣàmójú kúrò fún wa اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واقسم مدخله واغسله بالماء والبرد والثلج اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الاحياء منهم والاموات اللهم اصلح احوال المسلمين في كل مكان اللهم فرج كرب المكروبين واشف مرضانا ومرضى المسلمين وارحم موتانا وموتى المسلمين وانصر المظلومين في كل مكان اللهم اصلح شباب المسلمين ونساءهم ورجالهم اللهم وحد صفوفنا والف بين قلوبنا واخرجنا من الفتن ما ظهر منها وما بطن اللهم اجعل رمضان شاهدا لنا لا علينا اللهم اجعل رمضان شاهدا علينا شاهدا لنا لا علينا اللهم اجعل رمضان شاهدا لنا لا علينا واكتب لنا فيه القبول والعتق من النار اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله